bismillahir rahmanir rahim alhamdulillah suma salatu wa salamu ala rasulillah akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún àgbéga àlékún dáadáa wọn bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí alágbàtọ́ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n kún sí ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ fi ń gbòǹwá ní ìjírá fourteen forty kọ́lọ́mọ bá ní sàlékún àgbéga fún wọn kó jẹ́ jèrè láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa muhammad salif tí ó kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها wàkẹ́dáàdìkà tó kọjún. ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ àti gbogbo àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Halima Dawood bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam la salata liman la wudu'a lahu rawahu Abu Dawud translation the prophet of Allah peace be upon him said there is no salat for the one who does not properly perform ablution transmitted by Abu Dawud lesson from the hadith one ablution is the key to salat two salat of a person without ablution is invalid 3. It is compulsory for every Muslim to perform ablution before Salat. Ọlọ́run bá jẹ́ kí gbogbo àwọn ọmọ ìhó soríire láyé àtijọ́ ògbéǹde alkeyama kọ́ jẹ́ kí gbogbo àwọn òbí kan jèrè ọmọ wọn. Ẹ̀yin arúfin Ọlọ́run eléyìí ni part four part four lórí ọ̀rọ̀ àwọn àdájọ́ tọrọ mọ́rọ̀ zina eléyìí tá à ń bá bọ̀. Àníṣẹ́ bá a ṣe ń gbààwẹ̀ Ramadan tí kálukú ti ń tú bá ń bi àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí ẹ má jẹ́ àtúnpadà abẹ́lẹ̀ yín gbàtà àwẹ̀ bá lọ àlàyé tá a wá ń ṣe lọ làwọn nǹkan tó jẹ́ kí sìnà ó di ń tọ́ fọ́n ká tó di ń tọ́já sí pé ó ti wá gbajúmọ̀ náà lù ú tó fi já sí wípé báwọn ọmọ kéékèèké ṣe ń lóyún ẹ̀sìn nínú ìlú yìí ó tó nǹkan tọ́já sí pé ó tó àpérò gbogbo àwọn òbí àtàwọn tọrọ kàn bó ṣe di wípé àwọn ọmọ wọn di onísìnà nínú ìlú bàbá ń ṣe sìnà ìyá ń ṣe sìnà ọmọ ìjọ ń ṣe sìnà adarí ìjọ ń ṣe sìnà sìnà ti wá di tọrọ fọ́nkálé ara àmì òpin ayé òun sì ni ntisharu zina pé sì ní ó di tọrọ fọ́n kálé tó bá rí bẹ́ẹ̀ wáì tí gbogbo wa wá dẹni ọlọ́run nínú àwẹ̀ báyìí àṣẹ tó bá fi lè mú amọ̀ṣe sìnà láàrin odidi inú rọmọdán tí rọmọdán bá lọ náà tí kálukú ọba ṣe sìnà á máa gbáyé à ń bọ̀ wá síbi solution tí sìnà òfin ni máa wáyé nínú part four òun la tó ti ń tẹ̀síwájú àáfàá lára tó tó ń fa sìnà òun náà ni alikhtilat alikhtilat ìyẹn ni intermingling of sexes kí ọkùnrin àtobìnrin wọn máa fararora wọn ká máa fararora ẹni ara ń tán fa sínà ni ìyẹn la ṣe máa ń sọ fún wa nínú ìlànà ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run ọkùnrin àtobìnrin yìí máa fararora ẹ jẹ́ ká mú láti inú mọ́sálásí tá a bá fẹ́ kírun ọkùnrin ó dùn ó níwájú obìnrin ó dùn ó lẹ́yìn ó yẹ ká tiẹ̀ máa ronú sí pé kí lọ́ọ̀fà tọ́lọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ńgbà abala a bá láà fẹ́ kírun ìmáàmù dúró wájú dàdà ní dúró obìnrin kan dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkùnrin tó dúró obìnrin míì tún wà ń bẹ̀ ọkùnrin tó dúró obìnrin míì wà ń bẹ̀ kẹ́ ẹ tó kírun tán ọ̀pọ̀lọpọ̀ ni ìjàmbá ò ti ṣe ọlọ́run ọ̀fẹ́ ká máa sìn ká tó máa ronú obe ká tó máa wo gbáàyà ká máa wo ohun tí ọ̀yẹ́ ká wò lára obìnrin ẹ̀yin obìnrin ẹ dúró sẹ́yìn ẹ máa wo ohun tí ìsìláàmù gbé kalẹ̀ o bí wọ́n ṣe tún dúró sẹ́yìn wọ́n tún gbọ́dọ̀ lò jáàbù wọn tí wọ́n tún bo ìhòòhò ara wọn pẹ̀lú eléyìí ilé ẹ̀sẹ̀ rí wípé ilé ìjọsìn mọ́sálásí o ẹ lè máa rí irú àwọn ìwà abú báyìí kọ́ máa ṣẹlẹ̀ nínú mọ́sálásí bó ṣe lè ṣẹlẹ̀ láwọn ilé ìjọsìn míì irú ń ta wá ń ṣe mọ́sálásí òun náà láàmọ́ ṣe ń ta mọ́sálásí bá a ṣe lè wùwá abú nu mọ́sálásí láàgbọ́dọ̀ wùwá abú náà níta mọ́sálásí afẹ́ ṣe nìkà ẹ̀yin mùsùlùmí ẹjá àwọn ọkùnrin ó dúró lọ́tọ̀ káwọn obìnrin ó dúró lọ́tọ̀ afẹ́ẹ́sẹ̀ súná ọmọ ẹ mọ̀tò àgapọ̀ ọkùnrin ó wà lọ́tọ̀ obìnrin ó wà lọ́tọ̀ àwọn oníléèwé ẹ house ẹ end of year party ẹ jọkùnrin àtobìnrin ó dúró papọ̀ gbogbo eléyìí èsè ìlànà ọlọ́run ìlànà tọ́takótọ́ ọlọ́run ni káwá àwọn èèyàn fẹ́ wá náwó lọ́kùnrin wá ń fi gbá àyà àwọn fún MC sọ o lè ròyìn pé ṣèbí ìnáwó ọjọ́ kan ni ibi ẹnìkan ti fara kan obìnrin òun lọ́mọ ń tọ́sẹ̀lẹ̀ sí i ibẹ̀ ni ó ti wojú ẹ̀ pé ah ọlọ́run parí iṣẹ́ sára obìnrin yìí ẹ má gbàgbé pé kọ̀sẹ́ni tí dọ̀tí ò sí lẹ́mìí ẹ̀ ọlọ́run ní ń bá wàá fọ̀ ọmọ pẹ̀lú ímánì àti ìsọmọlọ́run tá a bá ti ń ṣe lọ́hùn ẹ̀mí ọmọ dọ̀tí ni kọkùnrin àtobìnrin kan máa fara rora eléyìí è e ṣe ìlànà ìsìláàmù ara ń tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ni àáfàá ló nínú tó ń fa ìwà àsìná tí gbogbo wa gbọ́dọ̀ jìnnà sí i. àáfàá lára tó tó ń fa ìwà àsìná ni ádámù godbill bá sọ káwọn èèyàn ọmọ rẹ̀ ojú ńlẹ̀ pàápàá lásìkò tí gbogbo ayé ti di oní android fóònù yìí àìmọye àwọn pages lórí social media tọ́já sí pé ìhòòhò obìnrin náà máa ń gbé wá ní táwọn rò pé àwọn fi ń púùlù crowd sí péèjì àwọn àbí sí wẹ́bsáìtì àwọn nìyẹn ibẹ̀ làwọn ti ń rí ìjẹ́ ẹ̀mọ́ haramu tí wọ́n ń jẹ ìwọ tó ọjọ́ mùsùlùmí tó ń lo android fóònù tó ń lo social media ìwọ náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run nínú tó ń fa sínà láwùjọ yìí ọ̀kan nínú ẹ̀ ni àwọn android fóònù tá à ń lò yìí gbogbo àwọn ọmọ yín ẹ̀yin òbí ọmọ ti ń ṣẹlẹ̀ ẹ lọ táwọn ọmọ yín ń ṣe lórí social media ẹ lọ bí wọ́n ṣe ń gbé àwòrán wọn síbẹ̀ ọmọ yín obìnrin tẹ́yìn rò pé ń lò jáàbù náà lé gbogbo àwòrán ẹ̀ ló ti kórí social media àwọn ọkùnrin ọmọ wa comment beautiful very quick ah you are angels you are specially created by God God created you in a separate day wọ́n ọmọ wa comment inú tiẹ̀ náà lọ́dún thanks thanks ẹ ṣé o ẹ ṣé o gbogbo àwọn tí ń kọ́mẹ́ǹtì ní public ẹ lọ wo inbox yẹ kí lẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ àwòrán rẹ̀ ni wọ́n rí tí wọ́n fi ń dà láàmú can I get your phone number can I get your account number ọmọ tí ò rówó rí wọ́n transfer twenty thousand thirty thousand sí èló lowó ìṣùgbọ́n jó òun lójú torí kò ṣiṣẹ́ kan five hundred naira rí gbogbo àwọn ọmọ náà ti dìdàkudà lábala yìí àwa mùsùlùmí gbọ́dọ̀ rẹ ju tiwa ńlẹ̀ ńlọ́lọ́run pa wá láṣẹ ẹnu sọ́rọ́tù náà ọ̀pá àwa tá a jẹ́ mùmìnì láṣẹ kúlìl mùmìnì yẹ̀gúdù mi nàbí sọ́ọ̀rì yìí ọlọ́run láwa tá a jẹ́ mùmìnì lọ́kùnrin a gbọ́dọ̀ rẹ ojú wa ńlẹ̀ nínú tóbi náà àyà táàtì lọ́wọ́ bá ti sọ́tọ̀ ọkùnrin ńgbò òde ta tí wọ́n ní wà kúlìlì mòmìnà ti yẹgùn dúdúnà mí ní àbísọ́ọ̀rì iná àwọn obìnrin náà gbọ́dọ̀ rẹ ojú wọn lẹ̀ wàyà fádùnà fùrújà ònà wọ́n sì gbọ́dọ̀ sọ ọ́ abẹ́ wọn jàmọ́ àfikà rẹ ojú wa ńlẹ̀ bá a rẹ ojú wa ńlẹ̀ lójú ayé òun náà láàtún rẹ̀ lẹ̀ tá a bá gbé fóònù dání táwọn èèyàn bá sẹ́ndì òsì wa ẹ̀ dìlítì ẹ̀ dànù táwọn social media bá gbà wọn pages oníhòòhò wa ẹ̀yẹn kílíkì kò ń bẹ́ẹ̀ kẹ̀mọ́ tẹ̀ tá àbá rẹ ju wá ńlẹ̀ ìwà àsìnà ọmọ ṣẹlẹ̀ torí pé nọ́zọ̀rọ̀tàn tẹ́ ẹ bá rí gbogbo òsìnà tí ó bẹ̀rẹ̀ láyé ibi káwo obìnrin ni sìnà ti máa ń bẹ̀rẹ̀ ibẹ̀ ló ti gbé sọ́pọ̀lọpọ̀ obìnrin ìfáìn mo sì lè bá a sọ̀rọ̀ o mo lè súnmọ́ o ibẹ̀ ni ṣàìtàn ti máa ń ṣiṣẹ́ ìtẹ́ẹ̀fìmọ̀ eléyìí ni wípé mélòó nínú àwọn afọ́jú ló máa ń ṣe sìnà afọ́jú tí ò ríran kọ̀mọ̀bóbìnrin fáìn bí ọ̀fáìn kọ̀mọ́ bíi tóbìnrin gan wà kò ríran póbìnrin lọ́wọ́ àwọn ajú òun ẹ pé nínú àwọn tí wọ́n ṣe sìnà láyé tí wọ́n kéré ní sìnà láwọn afọ́jú torí wọn ò ríran wọn ò mọ bóbìnrin ṣe fáyẹ̀nsì wọn ò mọ ibi tí ibìkan kọ sí ojú lọ́kọ sáwọn ẹni ẹ̀yìn ni wọn ò mọ. àṣekémi àti ẹ̀ náà ká máa rẹjú wa ńlẹ̀ ara tí ó sọ wa níbi ìwà sìnà òun nìyẹn ìlọ́fà tọ́já sí wípé kálọ́bá wa ṣẹlẹ̀ páàtì ẹ̀ wá fèsì rí ìtí ọ̀yẹ́ kárí pẹ̀lú páwọn obìnrin tọ́pọ̀ náà lù yìí àwọn obìnrin oníhòòhò ni àwọn obìnrin tí ọ̀gbọ́ ìsìláàmù yé ni wọ́n mọ̀ sí ara wọn lẹ̀ ọwọ́ àṣẹlẹ̀ pé wọ́n náà wá ṣèèṣì rí tí ọ̀yẹ́ kó orí lára omi àbó orí lórí fóònù rẹ ni àbí lórí social media ni ó gbójú rẹ kú ńbẹ ni tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ ni ọlọ́run ìlófà nínú àdìsí jẹ̀rírù bùnà abdullah ó ní sàútù rasulullah sallallahu alayhi wa sallam anazori lifuji'a ó ní mo bi ànábì nípa kákẹ́wò obìnrin léyìí tó jẹ́ pé òjijì ni kèé ṣe pé mo mọ̀ọ́mọ̀ wo ànábì ní isrif bá sọ̀rọ̀ kà gbójú rẹ̀ kú ń bẹ́ ìmáàmù mùsùlùmù náà gbà wá abáwá wo ti ọ̀dà àgbòjú wa ń ni nínú àdìsí Abu Hurairah tá a kà ní part one a ti jẹ́ kó yẹ tó ń sọ nínú àdìsí yẹn pé ojú méjèèjì lójú méjèèjì náà ń ṣe ni kí máa wo kan wo àáfàá odi tọrọ fọ́nkálé nínú òun nìyẹn ìyẹn nìkan tọkọ àáfàá lára ń tọ́jẹ́ kí sínú òtún máa pọ̀ òun náà ni sáfárù lè mara à bìdú ní maharam káwọn obìnrin wọn máa ṣèrìn àjò bó ṣe wù wọn káwọn obìnrin wọn kẹ̀ máa jáde ẹ̀yin ọkọ ìyàwó ẹ mójú táwọn ìyàwó ẹ̀yin bàbá ẹ mójú táwọn ọmọ ẹ mójú ẹ̀yin ẹ̀gbọ́n ẹ mójú ọmọ rẹ̀ ọkẹ̀ sọ fún ọ pé ọ̀rẹ́ mi ń ṣe nìkáì ní stéètì báyìí ó ń lọ náà nu ìyàwó rẹ̀ ọ sọ fún ọ pé àbúrò ẹ̀gbọ́n bàbá màmá ìyá bàbá bàbá bàbá mi ọ fẹ́ sinmi lọ ilé ọkọ ní stéètì báyìí èmi náà sì fẹ́ lọ ìyàwó rẹ̀ fúrì náà nìyẹn a gbọ́dọ̀ máa mójútó ìrìn àjò ìtọ́ bá ṣẹ̀rí àmọ́ ìlànà tọ́lọ́hún òun ni pé kóbìnrin bá fẹ́ ṣèrìn àjò kárì kan nínú àwọn eléèwọ̀ rẹ̀ ìkan nínú àbọ́yọkọ rẹ̀ ni o bóyá bàbá rẹ̀ ni o ọmọ rẹ̀ lọ́kùnrin ni o àbí brọ́dà rẹ̀ ni o ọ́nkù rẹ̀ ni o àbáwọn tó bá tún jọ bẹ́ẹ̀ ṣẹ̀rí àòkẹ́ tú obìnrin lẹ̀ kọ́kẹ́ mọ́ jáde bó ṣe wù ú torí pẹ̀mí obìnrin fúyẹ́ tí ọba fẹ́ ṣaburú ó lóun lọ síbi ìnáwó kan ibi ìnáwó yẹn ló sùn lánàá ibẹ̀ lòun àtọkùnrin míì ti pàdé ọwọ́ pípàdé ijọ́ kan tí kí n kẹ́ fún ní kẹ́kẹ́ transfer owó kan sí i ó lè jẹ́bi tí ìpìlẹ̀ ẹ̀sìn náà ti bẹ̀rẹ̀ nìyẹn anabi sallallahu alaihi wasallam la yahilu limuratin tuminu billahi wal yawmil akhir an tusafira masirata yawmi wa layla illa ma'a maharamin anabi ilé ẹ gbọ́dọ̀ ro obìnrin tó gbọlọ àtọjọ́ ọ̀kan ìgbọ kò gbọ́dọ̀ sí ẹni àjò ọ̀sán kan òru kan àfi kárí eléèwọ̀ rẹ̀ ń bẹ tí ó wà pẹ̀lú rẹ̀ káwọn obìnrin ọkẹ̀ máa jáde bó ṣe wù wọ́n kán máa ṣe ìrìn àjò bó ṣe wù wọ́n ara ń tó ń fa sìnà ni o àáfà àtún fi kún ara ń tó ń fa sìnà òun ni imtina wulimara a mi ń fi rọ́ọ̀ṣì sáwùdí à ẹ̀yin obìnrin ẹ̀ ṣàkíyèsí àárín tá a dé yìí o àáfà lọ́pọ̀lọpọ̀ obìnrin kán máa kọ oorun fọ́kọ wọn èèyàn tó níyàwó lé yóò fẹ́ wò pé wọn ò fẹ́ ṣe sìnà wọn ò fẹ́ yapa ọlọ́run ìyàwó rẹ̀ ó tún wá máa fi ẹ̀tọ́ tí máa ń wáyé láàrin lọ́kọ láyà á dùn gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe lé ìbò ṣe wà ní àdìsí anabi lóbìnrin ìdáadá àrọ́jù lìmúrátàwù ìlàáfíà rọ́ọ̀ṣì fàábà ọkùnrin kan lòun fẹ́ ṣe ń ọba àlékè ọlá ṣe lẹ́tọ̀ láàrin ọkọ síyàwó níyàwó ẹ̀ bá yarí kò sí ń tọ́jọ́ wàhálà tí mo lọ́sàn-án ti pọ̀ jù kókó ó ti ní nice níta ọba kóbìnrin ọmọ ọkọ oorun fọ́kọ ẹ̀ àáfàá wà nínú tí máa ń fa káwọn ọkùnrin ó ṣe sìnà bó ti ẹ̀já sí pọkùnrin tó bá bẹrù ọlọ́run èyí tóun ó fi ṣe sìnà yóò lọ fẹ ìyàwó mi lánàá ṣẹ̀ríà ni kò nídìí kọ́ lọ ṣe sìnà nígbà yẹn pé ìyàwó rẹ gan ọkọ fún tẹ́lẹ̀ yóò ń dámú kọ́ fẹ́ méjì mẹ́rin kìí ṣe wí kọ́kùnrin ṣe sìnà kọ kọmọ ṣẹlẹ̀ ní obìnrin tó bá wá kọ orun yẹn láàánà alimọ̀lá ika hapa tusbiha àwọn mọ̀lẹ́kọ́ ọmọ ṣépè fún ni tílẹ̀ ó ṣe kíni o tílẹ̀ ó fi mọ́ torí náà ká ṣọ́ra ìwọ̀n bá ń tá a lè sọ òun lélẹ́yìí ní abala tó ní ṣe pẹ̀lú tó ń fa kí sì náà ọmọ àfọnká kákẹ́sàárè fẹ́ yọ kankan àáfàá lára tó tún fa kí sì náà máa pọ̀ òun ni káwọn ọmọ àwọn tó ti tó lọ ilé ọkọ àwọn tó ti tó níyàwó kán níyàwó A yanjú eléyìí ní part five á dẹ̀ tún mú solution wá lórí àwọn nǹkan tí sẹ̀rí àfẹ́ká ṣe tí wàá sì náà òfìdí ti àgbàgbé ilé ẹ̀kọ́ mufliun high school náà sonígbọ̀wé ètò yìí annual ramadan lecture wa ó wáyé ní twenty fourth of april saturday twenty twenty one tá a wáyé níbi tí àwọn dókítà wa najimudeen abdulhamid agboluwaje tí wọ́n ti máa bá a sọ̀rọ̀ nípa dangers at home àwọn ewu tó ń ṣẹlẹ̀ láwọn ilé mùsùlùmí àti bá a ṣe wá ọ̀nà àbáyọ sí i. ilé ẹ̀kọ́ muflihun admission lọ lọ́wọ́ ní ibẹ̀ bákan náà ni mahadul muflihin ètò jẹ́ ti ilé kí ó tààtọ̀ lẹ́nu may twenty two ẹ lè fẹ́ pé wàá máa pa ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.